ìròyìn náà la tún wà lónìí lórí ètò ètò wa Agogo Ayọ̀ orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ bọ́wọ́ kó ní ìròyìn tí a ní fún yín. Tiwa Savage fìjà pẹ́ẹ́ta pẹ̀lú òṣìṣẹ́ ibùdókọ̀ òfurufú irú ọkùnrin tí mo fẹ́ ni Wizkid Rihanna ló sọ bẹ́ẹ̀ àwọn àna Uche Ogbodo pè é ní onírọ́ àti ìka ènìyàn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ó dàbí ẹni wípé olórin obìnrin ní Tiwa Savage kò gbá àjọgbọ̀dì rárá gẹ́gẹ́ bí a ṣe ti gbọ́ wípé ó fi ìjà pẹ́ẹ́ta pẹ̀lú òṣìṣẹ́ Nigerian Aviation Handling Company Nako ní ibùdókọ̀ òfurufú Murtala Muhammed láìpẹ́ yìí olórin eminado náà bá òṣìṣẹ́ iléeṣẹ́ NACO ṣe àríyànjiyàn eléyìí sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sùúrù bò wọ́n obìnrin náà kò wá jẹ́ kí òkìkí Tiwa túrú kankan lára rẹ̀ níṣẹ́ ló ṣàlàyé fún àwọn tó sùúrù bò wọ́n wípé òun ò fojú tẹ́ńbẹ́lẹ́ Tiwa lọ́nà kankan ó ní òun kàn sọ fún un wípé kó lọ síbi tí yóò gbà wọnú ọkọ̀ òfurufú rẹ̀ lẹ́yìn tó rí wípé wọ́n ti gba àwọn ẹrù rẹ̀ wọlé tán ni láìwo obìnrin náà lẹ́ẹ̀kejì tí wá gba ibi tó ti máa wọnú ọkọ̀ òfurufú rẹ̀ lọ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ a ó wá rántí wípé ní nǹkan bíi oṣù díẹ̀ sẹ́yìn ni olórin náà ní èdè àìyedè pẹ̀lú ọlọ́pàá kan nínú èyí tó ti ṣí orí ọlọ́pàá náà oríṣiríṣi ìròyìn la ti ń gbọ́ lẹ́nujọ́ mẹ́ta yìí nípa ikùn olórin orílẹ̀-èdè amẹ́ríkà àti Wizkid tí wọ́n jọ ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò papọ̀ ó sì ṣeé ṣe kó jẹ́ wípé ó fẹ́ gbé orin kan jáde nínú àwo orin Wizkid tó ń bọ̀ lọ́nà ni nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa àkókò tó ń lò pẹ̀lú Rihanna ọ̀dọ́mọdé olórin náà fi inú dídùn sọ àwọn ọ̀rọ̀ ìwúrí tí Rihanna sọ nípa rẹ̀ ó sì sọ wípé àwọn ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò papọ̀ láti fi mọ ara àwọn dáadáa Wizkid ni Rihanna fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó ń jẹ́ irú ọkùnrin tóun fẹ́ àti wípé inú òun yóò dùn láti bá a lo àkókò papọ̀. gbogbo ènìyàn ló mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìràwọ̀ òde òní pàápàá jùlọ àwọn òṣèrébìnrin iléeṣẹ́ Nollywood kàn máa ń tẹ̀lé ọkùnrin tó bá rí ṣe dáadáa tó sì lè pèsè fún àìní wọn ṣùgbọ́n tí irú ọkùnrin bẹ́ẹ̀ bá ṣe alábàápàdé ìṣòro kíṣòro kankan bó ti wù kó kéré mọ́ níṣe ni wọn yóò fẹsẹ̀ fẹ́ ẹ lẹ́nu lọ́lọ́ yìí ni òṣèrébìnrin Uche Ogbodo ṣe àfihàn wípé òun ò ṣe ìgbéyàwó kankan àti wípé ètò mọ̀mí-mọ̀ nìkan ló wáyé láàrin òun àti agbábọ́ọ̀lù àná tó fi ìlú Norway ṣe ibùjókòó Arthur Hubi ó tún fi hàn wípé òun ti pa ìbájọ́rẹ̀ náà tì òun sì ti ti ń tẹ̀síwájú pẹ̀lú ìgbésí ayé òun ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí arákùnrin náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn san owó orí rẹ̀ eléyìí sì túmọ̀ sí wípé ó ti fẹ́ ọmọ àwọn nìyẹn a gbọ́ pé inú àtọ̀ tó ń gba ìwòsàn lọ́wọ́ lẹ́yìn iṣẹ́ abẹ nínú ọpọlọ rẹ̀ kò dùn rárá ó sì ké pe àwọn ọ̀rẹ́ rẹ̀ láti bá òun pe àwọn oníròyìn kóun náà bá lè sọ ohun tó ṣẹlẹ̀ gangan kí gbogbo ènìyàn sì lè mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀ gan ni láti fẹ́ obìnrin burúkú àtọ̀ wàá lè sọ̀rọ̀ dáadáa níṣẹ́ ni ó fún àwọn oníròyìn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òbí rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn oníròyìn tẹ́kọ̀ àwọn òbí àtọ̀létí wọ́n sì pariwo pẹ̀lú ìyàlẹ́nu wípé onírọ́ àti ìka obìnrin ni Uche jẹ́ èyí ni òpin ìròyìn fún tòní ẹ ti gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Tiwa Savage fìjà pẹ́ẹ́ta pẹ̀lú òṣìṣẹ́ ibùdókọ̀ òfurufú irú ọkùnrin tí mo fẹ́ ni Wizkid Rihanna ló sọ bẹ́ẹ̀ àwọn àna Uche Ogbodo pè é ní onírọ́ àti ìka ènìyàn àrègbà lọ lórí abala ìròyìn lórí ètò ètò wa Agogo Ayọ̀ fún tòní lẹ́ẹ̀kan sí omi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ ètò sì ń tẹ̀síwájú.